ó jẹ́ ọdún kan tó jẹ́ pé ó kó àwọn ọmọ Ìlara mọ́ra orúkọ mi ni Busayo Mike Ogundari ọmọ bíbí Ìlara mọ̀kínní mi à ń ṣe ọdún iṣu tuntun lẹ́ni à ń pè ní òbèrèmóyè kábíyèsí ló máa ń ṣáájú wa nínú ọdún yìí gbogbo àwọn ọmọ ìlú á sì máa tẹ̀lé a máa ń lu oríṣiríṣi àwọn ìlú Eh, ìlú ọba wà eh, tí ó máa usher in ọba lọ síbi tí ó ti máa lọ dáṣu eh, ìdáṣu ni pé a lọ wú iṣu tuntun and that marks the beginning of pé a lè jẹ iṣu tuntun well ọdún yìí oh is as old as the community itself ká tó dé ibi tá a wà yìí Ifẹ̀ láti wá a dẹ̀ ti uh, sojourn in so so many locations until we finally arrive here. ẹ eh, àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ ni a yàn láàyò eh, nílùú yìí ìkan nínú àwọn irè oko wa àbí àwọn nǹkan tí a ń gbìn ní iṣu and èyí ṣe pàtàkì because I uh, on iṣu to feed our people and uh, the beginning of harvesting of uh, new yam ni ọdún it tells us another year has uh, ended and a new year is beginning so uh, we now build this ceremony around it dábàá wo oríkì lára wa ní ọmọ akóró mẹ́fà ṣe lóòjọ́ nínú àwọn orò mẹ́fà yẹn ní Obìnrinmóye yìí tá à ń ṣe lọ́wọ́ máa rí pé àwọn èèyàn ń nu ara wọn it's simply cultural ara culture wa ni just a test of strength àwò rẹ̀ ẹni tí ò lágbára kò lè engage in this kind of àǹdẹ̀gbà then lẹ́yìn Obìnrinmóye ilé ìta ń ṣe lọ́wọ́ yìí. Uh, ní Olóyèrè. It's part of it. It's uh, incorporated into ọdún tá à ń ṣe lọ́wọ́ orò mẹ́fà là ń ṣe lóòjọ́ lára wọn ni òbèrèmóyè lára wọn ni ìdáṣu lára wọn ni pé àmúlóyèrè the climax of it ni pé tó bá di olóòrù wọn á gbé mọ́lẹ̀ that is the traditional part of it ìmọ̀lẹ̀ lára wà tó máa ń gbé lẹ́ẹ̀kan lọ́dún ní àkókò yìí chief ọlọ́tín ló wà in charge of that òun ló lórí àwọn onímọ̀lẹ̀ tó bá di lóru ìdóṣẹ̀ṣẹ̀ náà. ọdún kan tó jẹ́ pé ó kó àwọn ọmọ Ìlara mọ́ra tẹ́ bá wo the number of people here now runs to almost five thousand ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tá a ríra wa láti bí ọdún kan àwálé láti Amẹ́ríkà láti Èkó láti Benin láti Abuja ẹ uh, it's a unifying factor ó kó gbogbo wa mọ́ra ó fààyè sílẹ̀ fún àwa tó pẹ́ tí a ti ríra mọ̀ ká lè ríra then ọdún ìdárayá náà ni ẹni tí ó jẹ́ àwùrẹ̀ àbí tí ara ẹ̀ ò yá kò kò lè bọ́ síta kó máa jó so ìtumọ̀ ẹ̀ ni pé kòkòkò lára ọ̀tá le ara wa le àtúndúpẹ́ pé a tún rí ìbẹ̀rẹ̀ ọdún míì a fi àìkú dẹ́gbẹ̀ra afọ́pẹ́lọpọ́lọ́hún pé a wà láyé a wà láyé ìlara jẹ́ ìlú kan tó ní oríire tẹ́ bá wo tẹ́ bá rìn káàkiri ìlara ẹ̀ rí pé gbogbo ọ̀nà náà da títì ọlọ́dà sí bàbá wa kan tọ́lọ́n bùkún Mike Adéòjò ló ṣe agbátẹrù yẹn ó dá yunifásitì sílẹ̀ ó dá golf course sílẹ̀ ẹ̀ẹ́ gbogbo then a ní ẹ̀ẹ́ comprehensive health center gbogbo wọ̀nyí ló jẹ́ pé a ní ẹgbẹ́ kan lára tẹ́yẹ à ń pè ní ẹgbẹ́ ọmọ làrámọ̀kún gbogbo wa tó jẹ́ ọmọ làrámọ̀kún ló jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn ọdọọdún third week in November la máa ń pàdé dáwó fún ìtẹ̀síwájú fún ìlọsíwájú ìlú fún àwọn ọmọ wa tó wà lókèèrè a ní láti dúpẹ́ lọ́wọ́ wọn because wọn ò gbàgbé orísun wọn tó bá di third week in November gbogbo wa la máa ń wálé la máa ń gbowó lẹ̀ then sí àwọn ọmọ wa tó wà nítòsí tó wà lókèèrè pé bí wọ́n ṣe ń ṣe ni kán máa ṣe kán máa ṣe gbàgbé ìlú wa ìlaramọ̀kí nítorí pé gbogbo ìtẹ̀síwájú gbogbo ìtẹ̀síwájú tá a ní ọwọ́ ara wa la fi ṣe ẹ a ti bẹ̀rẹ̀ slogan kan ẹ ìlaramọ̀kí before others ìlaramọ̀kí first among equals ìlaramọ̀kí in my heart ìlaramọ̀kí in my soul whatever I am doing, I will always remember Ilaramokin, my birthplace, for its progress at all times. Àrọ̀wà mi sí àwọn tó wà lókè òkun lókèèrè ni pé kọ́ ṣe gbàgbé ilé.